باب المزاح الإمام البخاري رحمه الله تعالى حدثنا مسدد ولا حدثنا إسماعيل حدثنا مسدد قال حدثنا إسماعيل قال حدثنا محمود عن أنس بن مالك عن أنس بن مالك قال أتى النبي صلى الله عليه وسلم على الأرض كتابه ومع كل رجل فقال يا أشرف لماذا الخوف يشق عليه قال أعوذ بالله فتحدث النبي صلى الله عليه وسلم بأنه لو تكلم بها بعضهم لينكرونها عليه فمنهم خوف يشق عليه نعم àtúndọ́gbọ́ tí wọ́n lọ́wọ́ balẹ̀ kan sí hadithi hadithi pẹ̀lú pàtàkì jẹ́ eléyìí tó yẹ kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ sí ẹlẹ́wọ̀n bọ́ ọlọ́mọbọ ọba láàrin ga àwọn ìtọ́lọ̀ lẹ́nu gbà ń bẹ̀ àrùn kọ́lọ́ kó tó ṣe wà lápá lẹ́yìn ìgbà náà nígbà tí bá ń tẹ̀síwájú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú tó ní ṣe pẹ̀lú báàbù báàbù ọjọ́ ìrìnàṣẹ́ àwàdà àwàdà ló ṣe mímọ̀ ṣe àwàdà kí ni ìdájọ́ rẹ̀ ló sọ kí ni ìdájọ́ mímọ̀ ṣe àwàdà nínú Islam àbí tí ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí àbọ́jọ́ ìgbàjọ́ òdodo àbọ́jọ́ ẹni tí ẹ̀ sì yé kì í ṣe àwàdà síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tá a bá ń kà lọ yóò máa yí wa ìyẹn pàápàá jùlọ yóò yí wa dáadáa nínú hadith tó tẹ̀lé lé ọ̀rọ̀ tí mo sọ ní ṣùgbọ́n ẹ̀rẹ́ tó pàtàkì báyìí náà ò ní wípé hadith yìí gbé kan sínú ó ṣe wípé àbùkátà ti ká lọ́jọ́ wòye sí kọ́nà kò fi wá dáadáa Anas bin Malik alayhi wa ọlọ́run ṣe ó wá bá apá kan nínú àwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó rẹ̀ tó wá báyìí nígbà tó wá bá wọn Ummu Sulaym radiyallahu anha radiyallahu anha ummahatina ó wà ní ọ̀pọ̀ ó ń sùn báyìí ó wà pẹ̀lú wọn ìgbàgbà tí a ní ṣẹlẹ̀ bí dáadáa Muhammad sallallahu alaihi wa sallam kó bá ń lọ sáájú àwọn ọkùnrin wà á kó nǹkan àwọn obìnrin wà á kó nǹkan ràǹdóní tí wọ́n máa ń bọ̀ àti ìgbà máa ń bọ̀ yẹn bá ẹran.

olùyẹ ẹni tí máa ń jà sọ́dọ̀ ẹ̀dùnkè tí ó máa ń jáde mọ́ tí ó máa ń jáde mọ́ tí wọ́n fi jẹ́ pé ìdíkan náà ni wọ́n máa lọ ní àkọ́kọ́ tí wọ́n ti gbà fún yẹn sọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà ni wọ́n ti àwọn obìnrin lọ́kọ̀ọ́ torí pé ara ìlànà ìsìláàmù tó ti jókòó ó sì dára àti àti wípé ọkùnrin àtọ́kùnrin wà lójú náà. àyàfi tí wọ́n bá àti àwọn ìyá bàbá tí ọba wa ń bá ọba àtẹ̀yẹ ọba lóko mo bá tọ́ ilé èyí bá ṣe bá ọkùnrin àti obìnrin nínú ìsìlámù yìí wà. ìyẹn lọ́pàá tó ń pé títí tó fi lórí àjò. fáwọn ẹni tó máa ní ọdún tó náà tó wà tó àwọn obìnrin lọ́wọ́ àwọn àwọn ọkùnrin lọ́wọ́ àwọn ọ̀dọ́. àwọn ẹran tó jẹ́ ìfún àgbo wọn wọ́n á sọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dọ̀ ẹni tí ó máa jáde máa ti àwọn obìnrin tí wọ́n lè máa ṣe ọdún tiẹ̀ tí wọ́n ọ̀dọ̀ ẹni tí ó máa jáde àwọn ọkùnrin tó lè bá àgbo tó tiẹ̀ tí wọ́n ṣé ọ̀rọ̀ yẹn tó yẹ wà wà wọ́n ní àníbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó bá ń yá àníjẹ́sà àníjẹ́sà ẹ̀rú sáàmì sọ́lá àdéhùn ẹ̀rú àdébí tó sọ̀rọ̀ lọ́wọ́ òun ní máa ń jà ní onímọ̀ àdáhùn onímọ̀ àgbáyé mọ́mọ́ onímọ̀ àtọ̀rọ̀ sọ́nà mo rò gbọ́dọ̀ ní ẹ̀wọ́ yóò wá sọ́yì ẹlòmíì wà tó máa ń darí ti àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ti darí àwọn obìnrin olùdọ̀lọ́wà lórí ẹ̀ wọ́n dàbí wà mọ́ sọ́lọ́lá àdéhùn ẹ̀yọ́ sọ̀rọ̀ lọ́ba ní ẹ̀ alẹ́sà olùkọ́ ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ níbo ni ìwà àgbẹ̀fẹ́ àgbẹ̀fẹ́ kọ̀ olùwà ìta sẹ́kọ̀ọ́ sàlàyé ìwé dáhùn títí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáwọn kọ́ká bẹ́ẹ̀ kọ̀ wà ní ẹ̀dá tó bá lọ́ọ́ ruwaida pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ sáwọn ọgbà lórí ọ̀rọ̀ ààrẹ àwọn tí wọ́n ń bẹ lórí àwọn ní tọ́ọ̀dá tó ń kọ́má tó ń darí ọ̀wà àdéhùn ni wọ́n ọ̀wà àdéhùn jáwọn nínú ọ̀rọ̀ kí ń jẹ́ ìbò ìbò òun ń jẹ́ bẹ́ẹ̀. Tadi seorang yang dalam masa manja dari ini dua dia, mereka yang boleh tahu kota Bengkulu. Bos lima pun dia akan meninda, akan boleh meninda juga dia. Bos lima dia menipu seorang pun boleh berbuat mampu nanti dia. Abu Tirabah وسلم النبي صلى الله عليه وآله وسلم بكلمة عن الصور الجاهلية فلو تكلم بها بعضكم تدري بعض صور الجنة إلى ولاية لعنتموها عليه رمز صلى الله عليه وسلم إبراهيم ومرسل كان اليوم يبقى مرسل من بعد tó ọ̀rọ̀ làwọn báwọn kọ́ pàdé sọ àná kéde níta ànábì sọ tẹ́lẹ̀ alẹ́ lẹ́nu ìsọ̀rọ̀ báàbù òun ti sọ̀rọ̀ kọ́ta bẹ́ẹ̀ kọ́ àná sára ìpè ní ẹ̀yìn màá ń kó mú àgbàdo ní màmá yàtọ̀ mi wàlẹ́ yá ìmáàlì tó kọjá ìsàmì ìlànà mi sọ jáde ní sọ àwàdà náà wá yọ̀bọ̀lọ̀ àwọn afárá kọ̀ọ̀kẹ́ ní bàbá àkọ́kọ́ sọ̀rọ̀ náà tó ti yẹ ẹni wàá mọ ọmọ ẹsẹ̀ fẹ́ àwọn ẹ̀kọ́ àtọ́kọ́ ọ̀bẹ àwọn àtọ́kọ́ ẹ̀ka tó ní ibẹ̀ alákọ̀ọ́kọ́ orí ìgbà tí wọ́n tọ́ka sí wípé nínú Islam ọkùnrin àti obìnrin àdájọ́ ọ̀la wọn bá láyé ìgbé ìyá nínú Islam ọlọ́pàá ọba tó lára ẹ̀ka oríṣiríṣi ọ̀nà ló bá ṣe lórí àwọn ṣìjáàbù máa ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ṣìjáàbù ní ìyí wọn ṣìjáàbù kàlùkù lórí wọn. àwọn ṣìjáàbù máa ń bẹ̀rẹ̀ yàrá àlẹ́ olórí ìlọ́sùn ìsìlámù sí lọ. yàrá ń bẹ̀rẹ̀ gbà. ọlọ́pàá ọba tó la rẹ̀ ga oríṣiríṣi ọ̀nà lórí ti ṣìjáàbù láwọn àwọn ọ̀nà ìgbà tó tó bá ń lọ فلكل المؤمنين يغضوا من أبصارهم sọfún àwọn olùgbàgbọ́ òdodo kọ́ máa lọ sí wọlé bíra ojú yẹn ńlẹ̀ fìlà sẹ́wọ̀n tó tẹ̀yà bá gbé sókè yóò fi wọn kan wá rẹ̀ ńlẹ̀ ilẹ̀ tó ń gbé sí rẹ̀ yóò jẹ́ gàgà láàrin ìwọ àdúgbò orí ìgbàjọ́ ìyẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ ṣé wàá máa nínú gàgà ìdá àbẹ̀ ìsìlámù mú wa wọn ní sáńpẹ̀lẹ̀ wọn ní sáńpẹ̀lẹ̀ ìdìbò gàgà torí pé o bá ti ní ìdìbò ibi tí òye kò fi sọ̀rọ̀ ẹni tí òye kò bá sọ̀rọ̀ ẹni tí òye kò bá sọ̀rọ̀ àkàkà mọ́ ló wà láti wà sí ẹgbẹ́ náà yẹ kọ́ ṣé ìdáàbò aṣọ tó tó ń gbé àwọn ìdáàbò ní ọgbọ́n ara gàgá yìí tẹ́lẹ̀ Islam mú wá òun náà ní kí ọkùnrin àti obìnrin fún ọdún lọ́dọ́ dáwà ní àìsàn tí ò ṣẹ́gun ní tó jẹ́ léwọ̀ tí ó sì bẹ̀rẹ̀ ìdáàbò. sẹ́nu tó dàgbà ní ọkùnrin ọlọ́run tí wọ́n àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ wá papọ̀ tí ó fi yẹn ti ní àárín àwa àti àbẹ̀wò yìí ẹ̀ dáhùn ìdáàbò yàtá yẹn lọ́wọ́ àlọ́ sí lébi ṣe wọ́n yóò lọ sí àìsàn ọ̀hún náà nìkan tí wọ́n bá fi ẹbí àwọn ìyàwó àtẹ́lẹ̀ ní ìtàn sọ́lọ́ bá máa rí ìwà rẹ̀ sọ́lọ́ àìsàn ọ̀hún náà ní wà á rí ṣèjà ẹni jàgá ní wọ́n lè jàgá ní ìlú wọ́n ti jàgá òjì tàbí jàgá àkọ́jù ìrọ̀lá yẹn ti kó sì ní àti wá ti gàdá ìsì kó lè lóko owó wọn ló wá fún wa ní àkọ́rọ́ yòmí àbáwá wá sí nínú ilé tẹ́lẹ̀ nílé ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ wọn lẹ́yìn gàdá tí wọ́n bá jáde ní tí wọ́n fi ara sọ̀rọ̀ tó yẹ wa ti sọ̀rọ̀ náà ọ̀nà ọwọ́ láti lọ́dọ̀ sáà pẹ̀lú orúkọ yẹn máa ń sọ̀rọ̀ ọkùnrin dúdú àti ọ̀rẹ́ tó láti rẹ̀ nígbà yẹn. nígbà kan àwọn ará wà dáadáa àwọn ará ẹgbẹ́ gómìnà máa tójú àládàá nígbà tó ń ti jẹ́ àládàá yẹn gbogbo yàrá àyẹ̀wò kò sí ẹ̀rọ lọ́wọ́ ìmọ̀. wọ́n dábàá dáa menunggu orang yang berkata jadi sana. Kita kuat untuk itu. Kalau kala untuk itu, eh ramai dia di sore, eh mantu boleh sore. Itu boleh sore, dia untuk tí a bá ní àdéhùn ìjọba pé ìyàwó àdéhùn òun kò ní ìgbà yóò òun ní mi mi kí ni a bá ní wọn kí ni wọn kà dó àwọn kò sí nínú àkùrá nípa tó wà ìjọba wà pẹ̀lú rẹ̀. Níbi lọ́wọ́ àwọn àlùfáà ní fáànà ní àrẹ́sà tí àwọn ọ̀rẹ́ ní àrẹ́sà tí àwọn ọ̀rẹ́ ní àrẹ́sà tí àwọn ọ̀rẹ́ ní àrẹ́sà. Tó bá ti pé àwọn àbí ìlú gbé àwọn àyàwó ìwà ó ti fẹ́ àwọn ọkọ̀ tí wọ́n jẹ́. Àwọn àṣàdé náà ló gbé wọn múra wá tó bẹ̀ láì bẹ̀ pọ̀. Mọ̀ dá. Ìgbà tó ti fẹ́ fẹ́ ṣe ìfọ̀nàkọ́rẹ́ ìfẹ́

àwọn kẹmẹrí wọn ló wá àti nínú ọdún bá àti ìgbà ìfẹ́ yìí náà wọn lọ sí i ọlọ́run wà jà wá lórí o. tó ń bọ sábà ẹgbẹ́ wọn bá orí ọjà lẹ́wà nìyẹn alága pẹ̀lú báwọn kẹmẹrí náà máa ń wè anábìyàn àwọn òbí wọn kó àwọn náà máa bá wọn yá lẹ́yìn. kọ́lá ẹ̀jẹ̀ yìí kò náà mi gbọ́dá ní gbogbo ń wéra. tó àwọn àfá àwọn òtòlúpà náà ní ọmọ lẹ́nu yẹn máa tó òbí pé ní gbogbo ilé ayé lórí òbí ìgbàlódé pẹ̀lú ilé ayé tóbi ní ìfún àwọn tó ètò amẹ́ta. ẹ̀wá dàkú ilẹ̀ gbogbo rẹ̀ lábáwá lórí gbogbo tó wà tó òbí wà ní o tó mọ̀ sí gbogbo àbáyé lẹ́bẹ̀ẹ́ yẹn lẹ́sẹ̀. ìrẹ̀pẹ̀rẹ̀ lọ́wọ́ yìí lábáwá lọ́wọ́ sọ́sẹ̀ ẹ̀sìn kalẹ̀ fún. sẹ́bẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ gbogbo ìran tó tó wá jẹ ìsìláàmù yìí níbi kíbi tó bá wà ní ilé ayé àwọn tó lórí wà síbẹ̀ láàárọ̀ gbogbo ìdíbi lórí ìyàrá ìbá àti ìwà ìbá àtọ̀sùn ìbá àti ìwò ìbá àti ìtòrí ọjẹ́ ọba àti ìwò ìwò wọn tó jẹ́ àyà máa ń pa àwọn ọlọ́run ìdá sọ̀rọ̀ níta bẹ́ẹ̀ ló jẹ́ wọn ní ọ̀lẹ́ta ìyẹn ló bá tó jọjọ yìí pé bó ti jẹ́ pé ojú omi náà fẹ́ sí ẹ̀ẹ́rán làwọn èèyàn ó máa jà anábì ní ẹni tí ó máa da ọkùnrin lọ́tọ̀ ọ̀yẹ́ ẹni tí ó máa da obìnrin lọ́tọ̀. ìyáàdà kan bẹ nínú ìwárà mi tí kò sí ní tó lè kọ́ náà sí àyè àmẹ́ṣe mi. ó wà ń bẹ̀rẹ̀ ní wàdáàrú sánà sọ́run yìí. وكان حتى نقصوا وسلموا بعضهم كلا بعضهم فلنا واحد من واحد وكان حتى نقصوا لولا الله أكبر لما يقول حبيبي هو يقول على حديث يا حبيبي àńjọ́sà yìí ti máa da ẹran ilé ọ̀dọ́ máa ra àwọn ìgbó rẹ̀ mọ́ ẹni tọ́lọ̀ ń bó yẹ wọ́n tó bá kí ní atọ́ wọ́n bẹ̀ sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ àtúnjẹ́ ní mọ́rin ẹni kọ́lá yìí ti ṣe ọlọ́run ní ẹ̀wọ̀n tó tó owó rẹ̀ lẹ̀ tọ́lẹ̀ alábà Muhammad sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìwọ̀n sọ̀rọ̀ àlẹ́ ìwọ̀n sọ̀rọ̀ máa ń dá sọ̀rọ̀ pé rọ̀lá

ẹ̀dá ọ̀nà ààbò ní àwọn obìnrin àti ìgbógbà. Òmìnir ọ̀nà ààbò ní ìgò àtòbìnrin ọ̀nà ààbò ní àgbàdo. Ọ̀nà ààbò ní àgbàdo. Alákọ̀ọ́kọ́ kí n tó máa lọ sí àgbàdo. Ṣé ẹ̀mọ̀ ní kí ọ̀rọ̀ yìí ó ń tọ́ka sí إمام النبي صلى الله عليه وآله وسلم كأنه بيكتشف أحكام فمه سبع هذا وفتح في أول أول وفتح في ماذا kódà alẹ́bà Muhammad sọlọ́mọ àlọ́ sọlọ́ ọbẹ̀ yá sí aláàánú pẹ̀lú àwọn ọ̀rẹ́ síbẹ̀ ní àyẹ̀wò ẹ̀kọ́ síbẹ̀ lómi náà jẹ́ àwọn ọmọ nítorí ẹni tí wọ́n tí ọ̀rọ̀ tó lè bá àwọn pàtàkì tí ń sọ lẹ́yìn tó lọ́wọ́ bẹ́ẹ̀ wáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ ó tún wá sọ fún pé àwọn adébíkẹ́ lórí ẹ̀ka tí ń dá fún ìṣẹ́ wọn lọ ọ̀rọ̀ àárín ìṣẹ́ ìgbò ṣe ó lákàtà àwọn obìnrin àdúrà ẹ̀ dáhùn sọ́lá àánú àdúrà ṣe é wípé wà láti ìṣòro tó ń gbà tí ẹnu lè máa gbáyàwó lè ta bẹ́ẹ̀ ó lè lọ́ọ̀dì ẹ̀dá ẹ̀dá àlá ẹ̀dá àwọn a ẹlẹ́jẹ́ ohun ẹlẹ́jẹ́ ni wọ́n ó lè dá mú wọn bẹ́ẹ̀. kí ọ̀rọ̀ bá mú wọn bẹ́ẹ̀ ó súnmọ́ sí ìyàrá tó dáa tó pọ̀ kí wọ́n wà dé. tọ́lọ̀ mú wà dé. ìyẹn ìyẹn mi. pé tí ṣe àfiwé àwọn obìnrin pẹ̀lú ìbò. àwọn ní ilé pé kò sí síbẹ̀ na ẹ̀rọ ẹ̀ máa rọ̀ ndị bá ń bẹ ẹni ọ̀nà tó bá ọ̀nà yẹn tó ti ọ̀pọ̀lọpọ̀ fóònù tá a rẹ̀ ojú rẹ̀ lọ́pàá tàbí bí a torí bẹ́ẹ̀ ni wà ẹlẹ́ni ọ̀nà àtọ̀tún ara sí ẹ̀ ẹlẹ́ni ọ̀nà àwọ̀ ẹlẹ́ni àdúrà ẹ̀kọ́ ni àtẹ̀lẹ́ ọ̀tọ̀ lè ọ̀rọ̀ wà lọ. Torí pé tí ojú rẹ̀ bá ti fọ́ ààrẹ bá bẹ́ẹ̀ ni ààrẹ bọ̀ bó ti rẹ̀ sí ẹ̀sìn rẹ̀ rẹ̀ wà tó. Bó ti rẹ̀ sí ìjọ máa tó lọ bẹ́ẹ̀ rẹ̀ wà tó. Màá lọ sí màá bẹ́ẹ̀ ni ààrẹ bọ̀ kí gbogbo wa tó lọ yẹ ìmọ̀. Tó bẹ́ẹ̀ ni ààrẹ bọ̀ ní àwọn ọmọ ìlànà ìlú ọba sọ ìlú rẹ̀ ní ilẹ̀ lórí wọn. Sá wa nílò ọmọ wa fi ilé àkàkọ́. Ẹ̀ẹ́dá. Ṣébí ìwà bọ̀ ẹ̀ Tó ṣe é lẹ̀. Tí ọba ṣe é lẹ̀ wà wọ́n ìṣẹ̀rí. Wọ́n á lẹ̀ fún àbíyọ. lẹ́yìn ìgbà wọ́n ti lẹ lọ́kà. èyí ọ̀yọ́ ọ̀pá àlẹ́ni lè pa àwọn ẹ̀ ní àwọn ẹ̀ tó pa àwọn ẹ̀. èmi ìrẹsì yàtọ̀ ó lè kó ìsọkọ́ látọ̀ ìlọ́lá tó bá wọn sọ.

ẹni tó bá tó bẹ́ẹ̀ ọkọ̀ ní sí ó dáhùn wà lọ tó wá yàrá ọ̀gá náà wà ọwọ́ lọ mọ́ ní. Ìjọba máa lò tó dàrú. Àwọn àwọn ọmọ náà ti wá ń sàn kọjá tó ọyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlera láyé òde òní wọ́n ti ṣí àpè kí mo sọ ẹ̀ẹ́dá kí mo sọ wọ́n á ní kó àpè. tọ́lá ti di bẹ́ẹ̀ kọ́ wọ́n náà rájẹ lọ ní kámẹ́rà bọ́ìlà rájẹ yorùbá yẹ̀wò nígbà tó ń lò ó lọ́wọ́ yóò bọ̀ wọn pariwo. ilé ìkọ̀lù bá bọ́ìlà kan wọ́n àwọn obìnrin ti lọ wọn á yẹ àpò àpò owó ìlú àwọn obìnrin ayé àti ọ̀rọ̀ àwọn àpò wọn á fi ẹ̀gbẹ́ ewúrẹ́ sílẹ̀ wọ́n. ohun gbóòdù ìyẹn ìdánábì ìjọba tó wà lórí bí ṣe ń darí àwọn ẹni tí sọ̀rọ̀ tí ń tún ohun tí ń ṣe lúlẹ̀ mọ̀rọ̀kọ́lá rẹ̀ ló dé táwọn ọmọ yìí bá ń gbọ́ ó lè máa táwọn ọ̀nà ìlú bá tọ́ mi ohun tí ẹ̀ ń lò ní aṣọ láti tí ìsọ̀rọ̀ rẹ̀ ìmọ̀jọ́ ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀jọ́ rẹ̀ lórí òun yóò máa fi ja ẹran ìlú tí ó wá lásán. ọ̀dọ̀ wọ́n dà fún àwọn tó máa rẹ̀ wọ́n ń bọ̀ àwọn ohun wọn ẹlẹ́dẹ̀ kóbi nínú apá wọn pẹ̀lú mi tó lòun gbọ́ wọn wọn nínú wọn ní ti pàṣẹ ẹlẹ́dẹ̀ tó lọ máa gbọ́ wọn padà. ìgbà ẹ̀ sọ̀rọ̀ ní ọ̀dọ́ ilé ìdínà mú ọ lànà ìsì sọ̀rọ̀ ìgbà àwọn obìnrin ọ̀sán wọn máa rọ̀ kí pẹ́ ẹ̀rùn tó bá ń dùn lọ́dọ̀ wọn ìpínlẹ̀ tó wọ́n máa ń lẹ́nu tó bá máa ń lọ sí ilé ẹ̀mí náà nínú rẹ̀. Ìdí náà wà máa lọ sí wọn. Ìwọ ti ní wọn ọ̀daràn tó ń bọ̀ mọ́. Àwọn onímọ̀ rẹ̀ ní alẹ́ ẹ̀kọ́ ní ìlú owó lórí ìlú wọn. Omi gbọdọ̀ sọ́ra ní kí ni a lè sọ̀rọ̀ níbi máa ń wọ orí ẹ̀ ló máa ń lẹ́wọ́ báwọn ẹ̀ àìmáàmù ìmọ̀tò ní àtàwọn abúlé nínú àwọn àkùrà wọ́n ní pé ìmọ̀ ní ìlà wà. ó dà ní pé anábà pàmò sọ́dọ̀ wọn àti ìwà àti ọ̀sọ́dọ̀ ó ti àwọn ọ̀rẹ́ ní pọ̀ bá rí ó pè wọ́n. bá rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí agbọ̀dọ̀ níyànjú kí á ní àkàtó bọ́ọ̀ láti protẹ́kì obìnrin kúrò nínú tí ó ṣe àkóbá fún ọ̀nà rẹ̀ àti tí ó ṣe àkóbá fún ara rẹ̀ nínú àjọ mi á sọ níbi tí ó ṣe àkóbá fún ara rẹ̀ sábà Anak seorang lagi ada seorang. Ini seorang ini yang dilakukan seorang. Orang macam ini, orang ini. Kenapa orang itu orang? Ya. Kila orang kaya. Ini adalah ibu, ini 这边来的。 mo wá rájú ìyá lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ ẹ̀dá kan ní ìṣẹ̀lẹ̀ obìnrin àwọn àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti tó bá ní ní ìmọ̀ ní wọn ní ẹni wọn wọn ẹ̀ẹ́dẹ́ bá ní ìmọ̀. àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ojú tí wọ́n á dé lọ nígbà àwọn tí àwọn ọmọ náà wọn máa ń fi ohun fẹ́ mi ẹni wọn ṣe lórí ìgbà náà. ẹ̀yà wá nígbà tó yẹ ní àgbẹ̀yẹ̀ nínú mọ wà lọ. mo bá kó tẹ̀lé tó yẹ wà lọ yẹ bá mi wò. tùmọ̀ pé ọ̀rọ̀ àjẹ ló lọ pẹ̀lú àwọn ọmọ máa di o. àìmọ̀ fún àjẹ o tẹ̀ máa má lẹ́sẹ̀ tẹ̀ máa fi ní o. ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ yàrá. ẹ̀rí kí ní sàmú ní ní báyìí. àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa ti wá lọ́wọ́ ìfowópamọ́ ẹ̀ńtà máa tẹ̀lé àná. Ọjọ́ ti jẹ́ lórí ìjìnlẹ̀ ọkọ̀ ìṣẹ́lú ọmọ orí ìgbà àti àìyàn. Ó ní ìjẹ́gbẹ́ ìyàwó ti ní ẹgbà tẹ́ẹ̀. ní láàrín nínú ìlú ìlú báyìí bá tó lọ rẹ̀ ní tó ń sọ wọn wọn kò ní tó ń wọn padà wọn ní ìlà. ó yà tó sọ àwọn tó wọn sọ fún ọlá tó lọ fún àwọn ọmọ wọn àlẹ ọ̀dọ́ sọ ní pé lẹ́nu bá ń fi èrò ìṣàrò ẹ̀wọ̀n náà tẹ̀lé wọn ti lọ rọ̀. lórí tí àsìkò yìí ló ló ní o ẹ má jáde ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wáyé. ọlọ́run ní wọn náà ń yára náà ṣàlùyàwó. ثم إنا جعلنا أمة عمرا Káàbá lọ mú ọ̀sí má lọ kàdà má tó ló dènà lọ kàdà má fi ìṣubú ló ti àbá mọ̀ ọ́. Ló ti àbá mọ̀ ọ́. Mo lọ bẹ́ẹ̀ ní ìgbàgbé ẹ̀jẹ̀ lọ́mọ kàdà tó bá ti wọ́n ká. inú oko ikú lọ ní wọ́n máa kó sí. Àlejò wa gbàgbé lẹ́nu àárò lọ́wọ́ sí àánú ọ̀rọ̀ ilé ẹ̀rọ máa ní ìdí lára tẹ̀lọ̀ kékeré kọ́kànlá bẹ́ẹ̀ látọ̀rọ̀ àwọn alóòrùn òun ló ń ná wà ní mú wọn rọ́nà ọjà ọlọ́run wọ́n yà àpárá ìjà yìí ló wà hàn. Kàkà kí wọ́n wọ́n lu ọjà ọlọ́run. Ìnira tó bá wà bẹ́ẹ̀ lọ́wọ́. Àwọn tó wà láyé méjì wọ́n fẹ́ tẹ̀lé wọ́n fẹ́ tẹ̀lé àwọn ẹlẹ́dẹ́ tó ti tẹ̀lé dáadáa mọ́ àwọn ẹni ká. Ẹni ká yóò fi sáárọ̀ sọ̀rọ̀ kọ́nà sẹ́lẹ̀ lẹ́jọ́ ìgbìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúgbò àlejò àwọn obìnrin tí ó ti wọ́n sáré ìlú ọ̀nà. nwa ndị obi wepụrụ anyị ka aka ndị rekọ n'ama rekọ ọ̀nàdẹ́kìtà kọmọ̀sọ́rọ̀ níbi àìsọ́rọ̀ jọ àwọn mú àìsọ́rọ̀ ìgbò ní ẹni pẹ̀lú ọmọlápá nínú táwọn máa bí yọ ìgbò nílé àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ bá fún wọn sábà bẹ́ ẹ bí obìnrin ní ìlú yóò fi yé lè fi àyíká ní ìṣẹ̀wà wọn náà dàgbà. kò yẹ pàápàá tó lọ ọkàn àwọn àtìkò. ìyẹn tó sọ pé pàtàkì lànà ìrìnàjò ìṣọ́nà lọ́mọ àlẹ́ ìwà ìṣọ́nà lọ́mọ بكلمة أنا أنشر عندك لو تكلم عن الطلاق ثم تكلم منه عن طيب وصبر nígbà tí wọn lọ fún mi nígbà tí ní òun wá àtẹlẹ bá ní ọ̀rọ̀ sọ ọ̀pọ̀ ṣe àtìkalẹ̀ rẹ̀ ní wọn. sábà ìdílé lórí ẹ máa wò ó pé òṣùwájú sábà ń kọ láàrin ìlú bọ́lá mi lọ sí ẹ̀. ìkílọ̀ kan náà wọn náà sáwọ̀ ọ̀rá ní ọ̀rá máa darí àwọn obìnrin pẹ̀lú ẹ̀ẹ́dá kan ọ̀rọ̀ ilé àti láàbùdá tí ọ̀rọ̀ àjọ náà bẹ̀rẹ̀ tán ń bẹ àdúgbò sáwàjá ń bẹ sáwàjá wà ń lóore torí tó kí ní wọ́n ní kù tẹ́ bá sọ bẹ́ẹ̀ nígbà lọ́wọ́ nàìjíríà ọ̀rọ̀ máa rárá wọn tó kù ní ọjọ́ tó ń ta ìlú lọ síbẹ̀ nàìjíríà tọ́lá ti yọ ìṣúwó yìí ó lè tó olóògbé yìí ẹgbẹ́rún lọ́wọ́ ẹ̀ka lórí ìwọ̀n ìṣubú lánàá nínú ìṣẹ́ ìjọba ìjọba àwọn àwọn yìí. Àdámọ̀ àwọn ẹ̀dá tó wà láyé wọn àwọn ìdí àwọn ẹ̀sìn Islam ọ̀la ẹ̀ka jáàbù wọn. Ká jáàbù. kájá àbọ̀wọ́ ara yẹn kúrò níbi tó lè oṣù lára kájá ìdá àbọ̀wọ́ ọkùnrin kúrò níbi tí wọ́n sọ̀rọ̀ tó wọ́n ìgbà kájá àbọ̀wọ́ ẹ̀bí wọn kúrò níbi tí wọ́n tí àwọn ọmọdé ọmọ ti kó wa náà bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àti mọ́tò wa tó. wọ́n yà kàdà sí àwọn àyíká fún bóòlù tí wọ́n á bá mẹ́ wa tó. wọ́n ti ní ìṣòro ìṣẹ̀ wa. sọ́nà bá wọn máa ń sọ ọ́ wá lé wọlé sọ́nà wa. ọkọ̀ alẹ́ ọ̀rọ̀ ní àwọn obìnrin bí ìṣòro fún ìyẹn tó gbọdọ̀ gbọdọ̀ ìgbìyànjú kọ́mọ́kọ́ lọ́sẹ̀ tó dà àfikún wọn sí olè náà bí àwọn aburú nípa ẹni oníṣẹ́ aláàbọ̀n àti kí ní tó ìbò ní òkè rọrùn bẹ́ẹ̀ náà làbí ọ̀rọ̀ níbi tí wọ́n wá sí gidi padà bẹ́ẹ̀ náà lè sọ̀rọ̀ lórí gẹ́gẹ́ tó lórí tí máa rọrùn mú láti lórí tọ́lọ̀ wá sí ìyọ̀ nínú àwọn tó lórí bá ẹni mọ̀ lọ nínú àwọn àbúrò náà bóyá bẹ́ẹ̀ bá náà kàn án lórí เหลือพวกนั้นถือว่ามันมาอยู่เหลือพวกสามพุทธคุณได้ชีวะพุทธคุณได้สามายาอะอามาอยู่วะพระพุทธคุณได้สองอย่าถ้ามันอยู่เหลือพวกเลยจะนำพระสงฆ์มาทำอย่างสบายมาที่นี่ก็เช่นวันที่วัน Thank you.